فأمر بالجميل ولا تخشى سوى الله من بشر ومن دان إن الجهاد لا قسام وأفضل كلام حق به جاسر وسير بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 tí ọlọ́run náà pọ̀ díẹ̀ ọlọ́run jẹ́ jẹ́ pẹ́ èyàn gbọ́dọ̀ jú kò gbọ́dọ̀ jẹyàn lójú èyàn gbọ́dọ̀ ríṣẹ́ náà tó ń tí bó tilẹ̀ wó pọ̀ tó ọba tí èyàn ṣiṣẹ́ fún olówó gbọ́dọ̀ jọyàn lójú iṣẹ́ téèyàn ń ṣe gbọ́dọ̀ jọyàn lójú béèyàn ti sàárà mọ́jọ jọ́ lójú béèyàn nímà gbọ́dọ̀ jọ́ lójú gbọ́n téèyàn bá yóò jẹ́ gbọ́dọ̀ jọyàn lójú bá ṣe ń ṣe yìí kò tí ì bọ́ sójú ẹ̀ náà àti ìmọ̀ bópa àbí ògbà alágbára sí lọ́lọ́run kẹ́lẹ̀ pọ̀ kó wá lóhun òfẹ́ síndéyìn ó ṣe abẹ́ lọ́run nínú àánú rẹ̀ ó jọ ọ́ nínú ọjọ́ kan ṣoṣo rẹ̀ tó fi já dá nǹkan mà ká ẹ̀sìn àwọn nù Ramadan nísìnyí àrùn jẹ wá ń lẹ̀ àní lè jẹ lọ́sàn-án àrùn lẹ̀ àní lè lè mú lọ́sàn-án ara obìnrin wá lẹ̀ à ń lè fọ́kàn wọn lọ́sàn-án. tí èsì ṣe pẹ́lú kan gbẹ̀gbẹ̀ tiwa. tí èsì pé wọ́n gbẹ̀gbẹ̀ tiwa wọ́n jẹ́ wọ́n pa apá àgbọ̀dọ̀ ṣe tó bá jẹ́ àyìnbọn pọ́. àwọn ń bẹ̀rù ọba nù. àwọn ń bẹ̀rù ọba nù. ọba táàrí. ọba táàrí. tó sì ṣèròyìn tí èyí ó fi mọ̀ pé olórí ire. tí èyí ó fi mọ̀ pé olórí ire lòun. ọjọ́ ni pé yóò mìíràn nàbí lùgẹ́ ibi yóò gba kọ̀kọ̀ gbọ́. yóò gba kọ̀kọ̀ gbọ́. ọ̀kọ̀ lọ́lọ́run jẹ́ sí wa. ọ̀kọ̀ lọ́lọ́run jẹ́ sí wa. ààrí gbàgbọ́. gbàgbọ́. pé ń bẹ. ọwọ́ yìí náà. ọwọ́ yìí náà. ó túmọ̀ sí pé ọlọ́run ṣàánú wa. ó túmọ̀ sí pé ọlọ́run ṣàánú wa. ọ̀gá orí. ọ̀gá orí. tọ́lọ́run ṣe fún wa. tọ́lọ́run ṣe fún wa. ó náà lóore ìsìlá. ṣèitọ́ọ̀. ṣèitọ́ọ̀. ọlọ́run jòrí bàbá wa. àmín ṣètánì lérí. ṣètánì lérí. ó sì dúró ti ìlérí náà. ó sì dúró ti ìlérí náà. ó sọ fọlọ́hún. ó sọ fọlọ́hún. ó ní ádámàlí kàrọ́mtà aláìyá ádámà tó gbọ́lá fún jù mí lọ. ádámà tó gbọ́lá fún jù mí lọ yìí. ìyá iná sátá ní ilà ajali musamman ìwọ ọlọ́run tó bá tètè pa mí. ọlọ́run tó bá ilé pa mí. tó bá tètè pa mí. tó bá tètè pa mí. làákìlú dání làwọn sira takà mùsàkì máa da ọ̀nà rẹ rú wọn lọ́wọ́ mọ̀ pé ẹni tó bá láyà. béèyàn bá láyà ẹni tó bá láyà tó bá lérí fún wa tó bá lérí fún wa lójú òbí wa lójú òbí wa ọmọ yìí ọmọ yìí máa pa máa pa. ṣe mọ̀ pé ọ̀rọ̀ ń tóbi ọ̀rọ̀ ń tóbi ó sì mọ̀ pé òbí rè òbí rè bàbá rè ìyá rè ọmọ yìí o ọmọ yìí o òun jèrè o ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò ṣe é fọwọ́ kékeré ọ̀rọ̀ tó lórí wa iná ni o lórí wa iná ni akíbu dánilá ń sira takal mustakima ìdá ọ̀nà wọ ọlọ́run bọ̀ wọ́n lọ. ọ̀nà ọlọ́run dà ó máa lọ. ìwọ orí ojú ọ̀nà rẹ̀. wọ́n ojú ọ̀nà lẹ̀. wọ́n sì forí lé gbó. ó ní látàjìlú àkìtàrà ọ̀hún ṣáàkiri náà àwọn tí ó máa dúpẹ́ fún ọlọ́run. àwọn tí ó máa dúpẹ́ fún ọlọ́run àwọn ò lè tó nǹkan níwájú ọlọ́run bá níwájú ọlọ́run torí pọ́lọ́ ń kọ ṣe ìtọ́ ó ní làákì ùdánù làhùn síra kankan mistakima. irun tó torí rẹ̀ gbà wọ́n lẹ́rù tó torí rẹ̀ gbà wọ́n lẹ́rù ìníjọ́ rọrùn fún láti ìníjọ́ rọrùn fún láti àwẹ̀ tó torí rẹ̀ gbà wọ́n lẹ́rù láti gbà zaka tó torí rẹ̀ gbà wọ́n lẹ́rù lówó rọrùn fún ọ láti yọ rọrùn fún ọ láti yọ fowó ṣe bàná kọ́ fowó bàná ìjọ ọ̀rọ̀ wọn lọ́rùn ju kí wọ́n náwó sí ọ̀rọ̀ lọ́rùn ju kí wọ́n náwó sí díẹ̀ sí rẹ lọ Allahu akbar Allahu wa ní ìwọ ṣẹ̀tọ́ ìwọ ṣẹ̀tọ́ kódà gbogbo ntọ́ ọba fẹ́. kódà gbogbo ntọ́ ọba fẹ́. ntọ́ fẹ́ ṣe wọn ò fi rọrùn. tí ntọ́ fẹ́ ṣe wọn ò lè fi rọrùn. níyọ̀ǹda rẹ̀ fún ọ níyọ̀ǹda rẹ̀ fún ọ. ọwọ́ àmọ̀ pé bó ti wù kọ́ ọ̀dà ọgbẹ́. bó tilẹ̀ wù kọ́ ọ̀dà ọgbẹ́ ọ̀dún tó. àwọn tí bá bẹ́ ṣe lórí ire. àwọn tí bá bẹ́ ṣe lórí ire. níṣẹ́ ló wọn lórí ire náà ni. àwa yìí ọlọ́wọ́ aṣọ wa lórí ire. alhamdulillah. báwo ma ṣe ń ṣe yìí bá a ṣe ń ṣe yìí táǹdà ọlọ́mọdé kò rọrùn kò rọrùn táǹgbàwẹ̀ táǹyọ zàká yìí táǹlẹ̀ oṣooṣọ́ ọ̀nà ọlọ́run yìí kò rọrùn kò rọrùn o. kò rọrùn. tọ́lọ́run bá fi sàánú èèyàn. tọ́lọ́run bá ti wá sàánú èèyàn. olùkọ́lọ́dọ̀ ọlọ́run. ramadan ń lọ. ramadan ń lọ. ọ̀kọ̀ọ̀kan ìjèjì. ọ̀kọ̀ọ̀kan ìjèjì. sọlọ́lọ́wọ́ àríwẹ̀sẹ̀lẹ̀. sọ fún wa. tí ramadan bá ti dé báyìí. àwọn màláìka máa dùn. náà màláìka máa dùn. láìsí màláìka gan láìsí màláìka gan inú wa ń dùn. tí ramadan bá wa ń lọ yóò wá máa dùn àwọn màláíkà. yóò wá máa dùn àwọn màláíkà. fúláyé máa dùn àwọn ẹni ọlọ́run. fúláyé máa dùn àwọn ẹni ọlọ́run. pé ìtún lọ. rèé wò mọ́ gbogbo ayé la tọ́lá wò mọ́ gbogbo ayé la gbogbo ànẹ́bí sọ pé sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ fáwọn òkú tó wà ní sàárè òkú tó wà ní sàárè wọ́n fẹ́ fún yín níjọ́ kan fẹ́ kàn fún yín lọ́jọ́ kan péré kẹ́ lọ lò láyé padà kẹ́ lọ lò bá wù yín ẹmújọ́ tó bá wù yín wọ́n ní ìwọ ọlọ́run inú ramadana lọ́jọ́ kan tó fọ gbà pé ọlọ́run ó sàn lẹ́sàn. ọlọ́run ó sàn lẹ́sàn. olóore iṣẹ́ tẹ̀yẹ̀ bá ṣe nu gbogbo. olóore iṣẹ́ tẹ̀yẹ̀ bá ṣe nu gbogbo oṣù tó kù lọ. ọlọ́run wa kálukú wa awa máa yá yẹra ara wa wò bí Ramadan ṣe ń lọ yìí bóòlù á ṣe ń gbà á ṣe ń bọ́ sójú ẹ̀ ṣe ń bọ́ sójú ẹ̀ tọ́ ẹ kó ń bọ́ sójú ẹ̀ ká tẹ̀síwájú tọ́ kò tí wá bọ́ sójú ẹ̀ mẹ́wàá àkọ́kọ́ tí ń lọ rèé òní kẹfà sí kẹfà ni tọ òní ni kẹfà òní ni kẹfà àríkò ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn abẹ Allah àwọn abẹ Allah subhanahu wa ta'ala bá a ṣe ń gbàwẹ̀ yìí bá a ṣe ń gbàwẹ̀ yìí jama ẹjọ́jú wọ́n máa gbà wẹ̀ kíyàn máa wo òkú onú àwẹ̀ èyí tún máa wo fíìmù onú àwẹ̀ sọ́kọ̀ọ́kọ́ bá a lè rẹ̀ sẹ́lẹ̀ gbogbo ẹ̀yà ara wa kankan ọ̀kan lórí ẹ̀. ọlọ́run ó béèrè kankan ọ̀kan lórí ẹ̀. ẹnu nìkan. ẹnu nìkan. ọlọ́run ò ní béèrè kankan lọ́wọ́ ẹ̀. ọlọ́run ní béèrè kankan lọ́wọ́ ẹ̀. ojú ojú ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀. etí etí ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀. ọwọ́ ọwọ́ ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀ ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ abẹ́ wa ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀. wọ́n ní tí gbogbo àwọn àlébi tí gbogbo àwọn ọmọ ìlú wa rẹ̀ sẹ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá wá ń sọ̀rọ̀ tí wọ́n bá wá ń sọ̀rọ̀ wọ́n sọ pé ọlọ́run ọlọ́run ó fi mí fún ọmọ òrukàn lówó ó fi mí fún ọmọ òrukàn lówó ọwọ́ ní sọ̀rọ̀ òun ó fi mí fún ọmọ òrukàn lówó ó fi mí fún opolówó àwọn èèyàn tí wọ́n ń gbà rẹ̀ ládùúgbò w àwọn èèyàn tí ń gbàwẹ̀ ládùúgbò wa ó ń fi fún wọn ní ṣìnú ẹ̀sìn ó máa sọ pé èmi ló fi rìn lọ bẹ̀ ojú ọmọ wípé èmi ló fi rí owó èmi ló fi rí owó ń báyìí tí náà ó máa jẹ́rìí tí náà ọlọ́run náà tí mo alá àfúwá yìí jọ́gbé dàlùkìá máa ó burú gan-an àmín aláàrin náà tí mo alá àfúwá yìí á á jẹ ẹnu pa ẹnu gbogbo kálukú wa ẹnu gbogbo kó wa wa katama ó sílẹ̀ ọlọ́run ó sílẹ̀ ẹnu wa ọlọ́run ó sílẹ̀ ẹnu wa àtúkà nínú ní àìdí ìhìn ọwọ́ wọn máa bá wa sọ̀rọ̀ ọwọ́ wọn wà máa bá a sọ̀rọ̀ ṣáàdù àrídúró ẹsẹ̀ wọn máa jẹ́rìí ẹsẹ̀ wọn máa jẹ́rìí ojú wọn máa sọ̀rọ̀ etí wọn máa jẹ́rìí. àwọn táwa ní ara wọn. àwọn táwa ní ara wọn. Ọwọ́ ẹ̀ṣẹ̀ wá ojú wa. Èsì tẹ wá ń jẹ́rìí tako wá. àwọn gbogbo àwọn ẹ̀yà arọ́ máa dáhùn pé àwọn ẹ̀yà arọ́ máa dáhùn pé àwọn kọ́là ń ṣe bẹ́ẹ̀ o àwọn kọ́là ń ṣe bẹ́ẹ̀ o àtọ́kọ̀nà lọ́wọ́ lẹ́bi àtọ́kọ̀ kúnlẹ̀ ṣe yìí. Allahu akbar ọlọ́wọ́ bá ti máa ní ti sọ̀rọ̀ sọ̀rọ̀ òun ló máa lá òun ló ní káwa táyì sọ̀rọ̀ òun máa wá sọ̀rọ̀ báyìí o òun ló ní sọ̀rọ̀ báyìí o òun ló máa sọ̀rọ̀ seven million miles kọjú rẹ̀ sókè. ọlọ́run tó wá kọjú ẹ̀ sókè. wọ́n sọ pé òrùn lé òrùn lé òrùn lé wọn. òrùn mọ́kàlé òrùn Dubai lé. Dubai lé nígbà tó kọ ẹyin ẹ̀ síwá nígbà tó nígbà tó tún wá seventy miles síwá tá seven million miles síwá tá ọlọ́wọ́ á ní tó bá jẹ́ ògbéra kìámà ọlọ́wọ́ wa sọ òun kalẹ̀ sórí wa yọ́wà jẹ́ pé tí ó wà láàrin orí wa sóòrùn ìgbọ́ kan náà ni wọ́n sì tún wá dojú rẹ̀ kọ wá. Ah, sallallahu alaihi wasallam ọpọlọ sì máa jiná yóò máa jiná yóò máa làágùn níbi iṣẹ́ rẹ bá ṣe burú sí ẹlòmí ó làágùn àgùn yóò dòdò yóò mú dé kókósẹ̀ ẹlòmí ó dé agbóhùn ẹlòmíì dégbà rògbò yóò bọ ẹlòmíì mọ́lẹ̀. ànábì wa mùsùlùmí. omi fi máa pa eré báyìí. láti wájú lọ́ọ̀pàkọ́ wa láti máa tapadà wájú. ọlọ́wọ́ wa sọ sọ di ice block. ice block. yóò máa yòó láwa wà ní jẹ́ pa wa níjọ́ gbọ́dọ̀ kìámà. ọwọ́ nínú èèyàn méje kan bẹ. nínú èèyàn méje kan wá ń bẹ. ọjọ́ pé ọlọ́wọ́ wàá fi àwọn sábẹ́ tẹ́ǹtì. ọlọ́wọ́ wàá fa àwọn sábẹ́ tẹ́ǹtì. ìyàwó mọ̀ láàdínlá ìlàdínlù yóò kó àwọn sábẹ́ tẹ́ǹtì yóò kó àwọn sábẹ́ tẹ́ǹtì àwọn vip làwọn vip làwọn eléyìí ẹni wá ní ẹ lọ sọ́ra yín ẹ wá lọ sọ́ra yín wá lọ wo categories àwọn èèyàn méjèèjì lọ wo categories àwọn èèyàn méjèèjì yìí tó o bá ti fẹ́ẹ̀lì bí nǹkan tó o bá ti fẹ́ẹ̀lì bí nǹkan wọ́n náà bó ṣe rí kan wọ́n náà bó ṣe rí kan kò wá sẹ́ni tí ò yẹ kó rí pò nínú ìkànnù méjèèjì nínú ìkànnù méjèèjì bá fẹ́ ṣàánú tọ́lọ́wọ̀n bá fẹ́ ṣàánú ànábì ní ìkànnù wọn. ìkànnù wa. ó ní ṣáàbùn ọmọ kékeré kan. ọmọ kékeré kan tó jẹ́ ọ̀dọ́. tó wá fi ìjọ́dọ̀ rẹ̀ ṣetọ́lọ́run láti kékeré. tó fi ìjọ́dọ̀ rẹ̀ ṣetọ́lọ́run láti kékeré. láti kékeré ló ti gbà bọ́lọ́run lọ́wọ́. láti kékeré ló ti gbà pa ìṣòwò. láti kékeré ló ti gbà pa ìṣòwò. láti kékeré ló ti gbà pa ìṣèṣìdá. àìṣèṣìdá. láti kékeré ló ti gbà pa ìmutí. àìmutí. láti kékeré ló ti gbà pa ìjalè. àìjalè. tó fi wá dàgbà bẹ́ẹ̀. tó fi wá dàgbà bẹ́ẹ̀ dúdú àdìbò fúnmalé níbẹ̀ àdìbò tó bá ní jẹ́gbìdà kìámà ọlọ́run ni ó bọ́ sábẹ́ tẹ́ǹtì. ọ̀la nàbẹ́ ìrìnlẹ̀ mọ́ṣútàfà iná sábàtà. alẹ́bí láwọn èèyàn méje ká bẹ. ọ̀la nàbẹ́ ìrìnlẹ̀ mọ́ṣútàfà iná sábàtà yóò dé lóhùn mọ́ ọ̀la ọ̀hún àdéhùn. láwùyà àlímù ọlọ́run tó tóbi tí ò sí tó lè tóbi tó wà tó lè tóbi tó bá yóò wá kó àwọn ará èèyàn méje yóò wá kó àwọn ará èèyàn méje yìí yóò kún wọn sábẹ́ tẹ́ǹtì. ìbọn àfẹ́fọ́n náṣírun mutasaddiqun. ọlọ́mọṣà fi wá sínú wa. muhibbun afifun mm-hmm. náṣírun mutasaddiqun. وباك مصل والإمام بعدله وباك مصل والإمام بعدله وباك مصل والإمام بعدله tíra ẹ̀ nínú kéwú lè pé ó fi àbí ó fi dè pé. wà bá kí mùsọ̀lẹ̀ wálé ìmáàmù bí adélé. nǹkan sì ń wọ pé alákọ̀wé ni wọ́n ní àfa àpọ̀nù wọn. àfa àpọ̀nù wa. wọ́n máa mú ọ lẹ̀ yóò sì máa lọ lé mi. E. mọ̀hẹ́bọ̀ ni a ti fún. ànábì ní ẹ̀sọ́ lọ́wọ́ àwọn méjì. àwọn méjì yìí àkọ́kọ́ ọmọ kékeré kan ọmọ kékeré kan tó wá gbà fọlọ́run láti kékeré tó sì fi dàgbà sórí dàgbà sórí ẹ̀. situation ayé ò dá láàmú. situation ayé ò dá láàmú. ìwé tó kà ò yí lórí. ìwé tó kà ò yí lórí. owó tó kà ò sọ di owó tó ní ò sọ di wèrè. owó tó ní ò sọ di wèrè. owó tó jẹ kò sọ di kó máa ṣe rádaràda. wàá sọ di kó máa ṣe rádaràda. wàá gé torí ọjọ́ mo lówó. torí ọjọ́ mo lówó kàwé wọn àwọn crazy jeans kí wọn wá serun obama wọn wá serun obama gbèsòkòtò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gbèsòkòtò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jì. àlejò mi ru ọmọ bẹ́ẹ̀. ru ọmọ bẹ́ẹ̀ abẹ́bòjì ọlọ́run sì fi sínú abẹ́bòjì ẹnì kejì ẹnì kejì ọlọ́run ìmáàmù adil ẹni tó já ṣáájú ẹni tó já ṣáájú tó wá ń ṣe déédéé tó wá ń ṣe déédéé ìmáàmù ẹ̀sìn ni o ìmáàmù ẹ̀sìn ni o ó ṣe déédéé baálé ilé ni ó ṣe déédéé gómìnà ni gómìnà tó bá ṣáájú bọ̀dá fáwọn àbúrò rẹ̀ bọ̀dá fáwọn àbúrò rẹ̀ tí wọ́n máa kó oúnjẹ lẹ̀ pé tọ́lá ti skul dé o tọ́lá ti skul dé o oúnjẹ yìí wà táwọn àbúrò rẹ̀ pín tí yóò sì yàn wọ́n jẹ́ tí báwọn ìyá wọn wà ń bẹ̀ tọ́lá ti báwọn ìyá wọn àti bàbá wọn wà ń bẹ̀ ànẹ́bí nírú ẹni bẹ́ẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ yóò wà lábẹ́ bòójì yóò wà lábẹ́ bòójì ìjọ táwọn èèyàn wà ní ìdààmú tí ń gbóra rẹ̀ pé ah, ìtúsínú bẹ̀yìn náà ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn méjì kan torí ọlọ́run nìkan ẹ fẹ́ràn ara wa tí wọ́n bá kó tẹ́ bá rí wọn pọ̀ báyìí pé tẹ́ bá rí wọn pọ̀ bàbá àti aláàjì bàbá àti aláàjì ni broda kíkà àti broda kíkà ni torí ọlọ́run lẹ fi rí wọ́n bá tún di pé ọ̀dà ọ̀dà ọ̀dà wọ́n tún ká torí ọ̀dà wọ́n tún ká torí tọ́lọ́run. èsì kọ́ kò sí lọ́dà wọn pọ̀ kọ́ ló dà wọ́n pọ̀. àwọn méjì kan. àwọn méjì kan torí ọlọ́run ni wọ́n fẹ́ràn ara wọn nìkan tí wọ́n wá máa kó jọ náà wá máa kó jọ tí wọ́n máa túká lórí bẹ́ẹ̀. àwọn méjèèjì ẹ̀bọ́ tẹ́ǹtì jọ táwọn èèyàn wà nùrùn òun ò tún sí bẹ́ẹ̀ òun tún lọ́rẹ̀ẹ́ rí kankan ọlọ́run tànẹ́bì dà yín pọ̀ kó láti dárò kó láti dárò kó láti lọ klọ́ọ̀bù kó láti lọ gbọ́mọ kó láti lọ gbọ́mọ kó láti lọ ṣèyàwó àwọn ọ̀rẹ́ tó ní náà nù. ọ̀rẹ́ tó yẹ pé ibo láti lọ gbọ́ wá sí i ọ̀rẹ́ ẹja lọ ṣe pẹ̀lúkà sí ìtìkáfù pẹ̀lúkà sí ìtìkáfù wa ẹjá lọ àrísíkọ́lá ẹjá lọ mẹ̀dínà tó lè rí ẹjá lọ áùsì ẹjá lọ yúsì ọ̀lọ́rẹ̀ bẹ́ẹ̀ òwà lọ́rẹ̀ bẹ́ẹ̀ ẹjá lọ tatẹ́tẹ́ ẹjá lọ bẹ́ẹ̀tì ẹjá lọ lè bọ́ọ̀lù lọ́rẹ́ tó ní ọ̀rẹ́ òṣèlú nìkan lọ́rẹ́ tó ní ẹ̀sìn bẹ́ẹ̀ o ẹlòmíín àtúntí gbé ìdúrípò mú bí eléyìí lọ́dún mẹ́ta mẹ́ta ni mẹ́ta ni àfáà yìí ó di mẹ́rin di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀karùn-ún ní sallallahu alaihi wasallam ẹnìkan tó jẹ́ wípé tó jẹ́ wípé ó o o o rántí ọlọ́run ó dáwà nù ilé rẹ̀ dáwà nù ilé rẹ̀ àbọ̀dáwà nù mọ́ṣáláṣí àbọ̀dáwà nù mọ́ṣáláṣí ó wá ń ṣèrántí ọlọ́run wá ń ṣèrántí ọlọ́run pé ara rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣúgẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣúgẹ̀ àbọ̀dájáde lójú ẹ̀ ló wá jáde lójú ẹ̀ ń ṣàdúrà lọ́wọ́ ń ṣàdúrà lọ́wọ́ àbí kakùránì lọ́wọ́ ló wá jáde lójú ẹ̀ àbí lára rẹ̀ yàtọ̀ àbí lára rẹ̀ wá yàtọ̀

tàbá ń lu gẹ́gẹ́ bọ́lẹ̀ yẹn ti wá pé ṣé ibi irú rẹ̀ ti ọlẹ́yìn àyèyàn àti ọlọ́run aṣọ kò lè sunkún kí lọ́pàá ìrẹ̀kún gba gẹ́gẹ́ ń dùn ìgbà tí gẹ́gẹ́ ń dùn sẹ́ ìdùnnú náà lù ú fún ẹ̀ṣọ́ anẹ́bí ilé ẹni tó rántí ọlọ́run ẹni tó bá rántí ọlọ́run bí aláìlá ìlọ́lá ò ní ṣe bí aláìlá ìlọ́lá ní ká àbíkúránì ní ká ọba sátì àjókòó báyìí sátì àjókòó wá ronú lọ hmm, lágbájá lágbájá mọjọ bíi ani ó ti kú ó ti kú lágbájá ọjọ́ kàwé ni ó mọ̀wé jù lọ bá wà ń sùkú n ò ríṣẹ́ yìí èmi tó lọ sí báyìí fún ọlọ́mọ ní ẹ̀yẹ wá já ó wá ro dáadáa tí ó ṣe àtàbí ni yóò wà lábẹ́ ìbòjì yóò táwọn èèyàn máa wà ní ọ̀rùn àtòrípò mú àtòrípò mú ẹ̀tọ́ báyìí sí rí mọ́kọ́sára àmì láǹtì láàmọ̀ wà nínú ẹgbẹ́ tí wọ́n wí ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà láti ní ẹnìkan ẹnìkan ó yẹ pé ọlọ́run kẹ ọlọ́run kẹ ó wá rí obìnrin kan ó wá rí obìnrin kan obìnrin wá gbéra rẹ̀ wá bá obìnrin wá gbéra rẹ̀ wá bá fún ìrànlọ́wọ́ kọ̀ wá sọ pé ọwọ́ wá bá ọ. ọwọ́ wá bá ọ sórí ogun tó wí nǹkan kékeré ni wọ́n máa tẹ̀lé ajáde ó sì ràn lọ́tọ̀rí ọlọ́run. ó sì ràn lọ́tọ̀rí ọlọ́run. ànábì ò sọ pé ká má fẹ́ tó bá wù wá fẹ́ o. ànábì ò pé ká má fẹ́ tó bá ti wù wá fẹ́ ọ̀nà tó tọ̀ ní kéèyàn ó gbà fẹ́. ọlọ́run ni, ní wọ wá ni o. lọ́kọ̀ọ̀kọ̀ wá ni o. ní kèé ṣe ìyìn opportunity o. ìyìn opportunity o. mo nífẹ̀ẹ́ rẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ̀. ká sọ́wádọ́ wa wọ́n ti pẹ́ ti pẹ́ ah, gbogbo tó wíhun nǹkan kékeré ni ó tẹ̀lé ajá dé tó wá ṣe ń tó fẹ́ fún láì bá ṣe zìnà ah. tọ́lọ́wọ́ mú bẹ̀ tọ́lọ́wọ́ mú bẹ̀ òun tó bá ti wá ọwọ́ mú bẹ̀ ti mara rẹ̀ pàwátà ti fèlì ń bẹ̀ náà ti mara wa àbí ẹnìkeje ẹnìkeje àdébìlẹ̀ ẹni tó jẹ́ pé tí èbá ti kó lọ bí iṣẹ́ rẹ̀ tí èbá wá ti kó lọ bí iṣẹ́ rẹ̀ tàbí sùn lọ́wọ́ tàbí sùn lọ́wọ́ tàbí ṣe kankan lé lọ́wọ́ mọ́sálásí nìkan lọ́kàn rẹ̀ máa wà mọ́sálásí nìkan lọ́kàn rẹ̀ máa wà. ṣé yóò tún wá sí ibùba ìtorí ọlọ́run. ìgbà táwọn ẹbí kà sáájú. ìgbà táwọn ẹbí kà ìrọ̀rùn ń bẹ̀ mo ní mọ́sálásí ìrọ̀rùn mọ́sálásí ìrọ̀rùn èmi jí máa jókòó mọ́sálásí àwọn èèyàn tó bẹ́ẹ̀ tó bá mi mo tó máa tọrọ owó tó bá ti rí pé mo jókòó mọ́sálásí mo á kọ́kọ́ bẹ́ẹ̀ sáko fún ìmọ̀ ní fún mọ́sálásí ìmọ̀ torí wọ́n bí bá ti gbé mọ́sálásí wọ́n kúkú rí mi wọ́n irọ́ ni ẹni tó bá wa tọrọ tí bá ní wọ́n fún mi bá ní sọ tó kò sí ìyìn èyí sọ wá ní rí pòrún méjèèjì tá a lè di kàkà lè. sallallahu alaihi wasallam. ọ̀já sáájú ń dédé. ọ̀já sáájú ń dédé. òtí kékeré sí lọ́wọ́ fún wa dẹ́gbà sílẹ̀. òtí kékeré sí lọ́wọ́ fún wa dẹ́gbà sílẹ̀. òlò ẹ̀dẹ́ kótó ọlọ́lẹ̀ fẹ́ ara yìí. òwe ọ̀wá bọ́ kó sọ pé ṣe ń tó fẹ́ torí ọlọ́run. tẹ̀wọ́ tún mo wí. ẹ̀tọ́ dáwà lórí ẹ̀tọ́ lẹ́tí ọlọ́run tó ń sunkún ò sí ń bẹ̀. ò sí ń bẹ̀. ò tún sínú ẹni tí Eh, o tó wá sínú tó jẹ́ wípé mọ́sálásí lọ́kà rẹ̀ máa wà ọ̀gánrun náà ni wọ́n náà ló sì kọ́kọ́ tó jáde wọ́n náà ló sì tún kọ́kọ́ jáde yóò ti dúdú pé wọ́n ti ṣe ìkọ́mà wọ́n ti ṣe ìkọ́mà kó tó dé kó tó dé dáwà ìfi sára wa rẹ̀ kọ́ńtọ́lá àtàrà rẹ̀ kọ́ńtọ́lá ó ti lọ ó ti lọ kì í wá sí pé lọ sí kẹ̀kẹ́ tó lọ́sẹ̀sì tó lọ́sẹ̀sì tàló gbé bọ́kẹ́tì rẹ̀ bì tàló gbé bọ́kẹ́tì rẹ̀ bì ọ̀sàṣì bá lélé kí gbogbo inú lé náà bá lélé tó gbé jáde ńjọ́ tí ó rò. so ọlọ́run dákun. ọlọ́run dákun. a dúró síbi. a dúró síbi ṣàánú wa. àwa lè tọ́lọ̀wọ̀n bá tí pààyàn. tọ́lọ̀wọ̀n bá tí wá pààyàn. ó fẹ́ kéèyàn ó fẹ́kẹ́ ni. ìyẹn wá lè kírètì pé ọ̀dà tó bá ti rí bẹ́ẹ̀. tó bá ti wá rí bẹ́ẹ̀. èkúṣe méjèèjì làdébìnrin àkọ́kọ́. èkúṣe pé méjèèjì làdébìnrin àkọ́kọ́ ìkánú rẹ̀ kanu méjèèje iná máa ṣe ìrántí ọlọ́run bá ní sí ìrántí ọlọ́run bá ní sí tó bá ti rọrùn èmi náà sì sì wá ní ọ̀rẹ́ pé ẹsìn pé bàbá ti jọ wà báyìí ẹsìn ní ọ̀rọ̀ tá a máa sọ ẹ má sì gbọ́ ọ ẹ má sì gbọ́ ọ ẹ dúró tẹ̀ ń jọ sọ̀rọ̀ pé bóòlù ilé yóò ṣe ní ìdààmú ẹsìn ní o ẹsìn ní o tọ́yẹ́ ìjọ dúró tẹ̀ ń jọ wò pé bóòlù àṣẹ ìṣèrànlọ́wọ́ fún ọmọ kéèké àdúgbò yẹn sí ní o tọ́yẹ́ pé àbó ni ọ̀rọ̀ owó ọjà àdúgbò yìí o ẹ̀sìn nìyẹn o. ọ̀rẹ́ tí o bá ti ní bàjẹ́ nú. gbogbo tí mùsùlùmí bá ń ṣe. gbogbo tí mùsùlùmí bá ń ṣe. tó bá jẹ́ pé kìí ṣe kẹsẹ̀. kìí ṣe kẹsẹ̀ ẹ̀sìn ni o ẹ̀sìn ni. kódà kìí sakúkọ jẹ́ pé ìwà àtọ̀rẹ́ta wíìnì ẹ̀ẹ́dọ́lọ́gbọ́n bọ́ọ̀lù fídí nígbà tí sàṣìkò irun tí sàṣìkò tó yẹ kẹ́ ẹ kakọ̀ áì ah, so gbogbo tí mùsùlùmí bá ń ṣe gbogbo tí mùsùlùmí bá ń ṣe ẹ̀sìn ni ẹ̀sìn ni àti jẹ́ pé tí ò dá lókun àti tọ́wọ́ pé tí ò dá lókun. so ká jọ dúró nulẹ̀ ká máa jọ dámọ̀ràn wípé kí lè rò pé ká ṣe fún àwọn ará àdúgbò yìí nípa ojú ọ̀nà iṣẹ́ ọ̀dà ká ṣe é sí ẹ̀sìn ni mùsùlùmí ṣe wọn mùsùlùmí ṣe gbogbo sáyé mùsùlùmí ẹ̀sìn máa já sí. gbogbo gbèsè ayé mùsùlùmí ẹ̀sìn ní já sí. tètè bíi pé àdébì ní tí mùsùlùmí bá sùn nígbà tó kí àyílà tán nígbà tó kí àyílà tán oorun àárín àyílà sálásáré ẹ̀sìn ni tí mùsùlùmí bá sùn tí mùsùlùmí bá sùn tó bẹ̀ gbẹ́ ọ̀tún rẹ̀ nílẹ̀ ẹ̀sìn ní ṣe tí mùsùlùmí bá jẹun tó fọwọ́ ọ̀tún jẹun tó fọwọ́ ọ̀tún so gbogbo tí mùsùlùmí ṣe ọlọ́run kẹwàá gan àdébìnrin ká máa lọ láì káàkiri tàbí wáyà àbí nǹkan tó lè ṣe àléṣe kó lójú ọ̀nà ẹ̀sìn ni tábà wo aṣọ wa bó ṣe káwọ ẹ̀sìn ni afẹ́wọ̀ bàtà wa tábà kọ́ wọ ẹsẹ̀ ọ̀tún ká tó wọ ẹsẹ̀ òsì ẹ̀sìn ni afẹ́bọ̀ òsì ká tó bọ̀ sallallahu alaihi wasallam. gbogbo ẹ̀ lálẹ́ mi kílẹ̀ àwọn sallallahu alaihi wasallam. so ọlọ́dà kò fíásì kan. fíásì kan àbí méjì àbí mẹ́ta. ẹlòmíì wà ní méjì mẹ́ta. ẹlòmíì wà ní méjì mẹ́ta nínú àwọn ọkọ̀ yìí. bó bá ṣe wá rí náà ni bó bá ṣe wá rí ipò rẹ̀ náà ó tún ṣe wá wà. sàpẹ́ ayé ayé àwọn bẹ̀ yìí náà. bó bá ṣe nínú mathematics lágbájá lọ́gba distinction ẹgbẹ́rún rẹ̀ fún ọkùnrin nínú English òun náà tó ní ọlọ́wọ́ ní àá. Ah, akéde ó náà lọ́mọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló gba owó ẹ̀ bẹ́ẹ̀ ló ríjọ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló ríjọ́ gbọ́dọ̀ kíámà gbogbo èyí tó yẹ pé kékeré lẹ fi tó lọ́mọ tẹ́ fi dàgbà ẹ bọ́ sí báyìí ẹ bọ́ sí báyìí ẹlòmí ò bọ́ bẹ́ẹ̀ ẹlòmí ò bọ́ bẹ́ẹ̀ ẹ tí ò ṣe sinari ẹ tí ò ṣe sinari ẹ bọ́ bí yóò tún pẹ́sẹ̀nsà pẹ́sẹ̀nsà ìwọ náà tún ni ẹ ń tọ́jẹ́ pé ó ń fọwọ́ ọ̀tún sísá ah, ìwọ náà tún ni anabi níjọ́ kan anabi ni wọ́n kírun tábà yìí wọ́n kírun tábà yìí ṣe ẹ̀yà máa ara wa ká yẹra o ẹ̀yà yẹra o pẹ̀lú ẹ̀sìn ni o ká yẹra o pẹ̀lú ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ń lo mọ́tò wọn ò ní fẹ́ sáàtì mọ́tò wọn lójúmọ́ kí wọ́n máa wo radiator wọn wọ́n máa wo ẹ́ńjìn ọ̀yẹ̀ ní wọn bẹ́ẹ̀ náà irun ọ̀sán wọ́n sálámà tó báyìí anábì ni man asba man asba mi kú mi yá ọmọ sọ ìmọ̀ dáadáa bá bá àwẹ̀ súnà nù yóò bá àwẹ̀ súnà nù yóò bá sàbí wúra wọn abákàrí ní sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam mo gbà sá anábì ni ọ̀kan anábì ni al man asba mi kú mi yá ọmọ mutasọ́jú kọ́ sáré tó ṣe sàrà lónìí sáré tó ṣe sàrà lónìí mo ṣe irun àsùbà ni ẹ ó ní àbú àkọ́ mo sì sàrà láàṣùbà láàṣùbà tí lè tí ma ó ní nígbà tí mo jáde ní mo wá ń gbọ́ ìgbé lẹ́gbẹ̀lẹ́ mo rò pé kí ló ṣẹlẹ̀ ń bẹ wá ní ọmọ yóò jẹun sùn lánàá nì ó tún wá ti jí sébi láàárọ̀ yìí mo wá padà lọ́lé mo wá lọ mú búrẹ́dì mo wá fún wọn lólé wọn lẹ́bi lọ kárí ó tààlẹ̀ tó yẹ pé tó jí láàárọ̀ ẹlò yìí mo ti lọ bá láìsàn wà. ìwàṣùpá yìí o ọ̀bákà yìí èmi mo bẹ aláìsàn ọ̀sà. lẹ́yìn àṣùpá àwọn sàbí wọn wò pé mi ò wá nì ìwàṣùpá tí lè tí ì wọ́n bọ́ọ̀ ló ṣe jẹ́ ó ní nígbà tí ìrì lágbájá ní ìṣá ìlànà. ìṣá ìlànà. mo wá wò pé kí ló dé tàbí rí níṣà yìí ẹni lọ lè yẹ wo mo wá gbalẹ̀ rẹ̀ lọ kí n tó máa bọ̀ mọ́sáàsì láṣùbà mo wá rí fọ́ọ̀rẹ́ mi mo wá wí tẹ̀lé àwọn awúrò gbogbo tí wọ́n béèrè làbúbákàrì sí bẹ́ẹ̀ ni sọ́wọ́ sẹ́yìn lóògbé rẹ̀ kàmẹ́ ẹlòmí ọ̀dáhùn ní ọ̀nà méjèèjì o fẹ́ pé ọba ẹ̀fọ́ rẹ torí ọlọ́run ó fọwọ́ fún ṣe sàrà ìyọwó sí ọmọ ìyọwó sí ọmọ kò ṣe zìnà kò ṣe zìnà ó ti kékeré rẹ̀ ṣe tọ́lọ́run tó dàgbà ó rántí ọlọ́run yóò máa sùn ẹlòmí ọ̀dáhùn ọ̀nà méjèèjì ẹlòmí ọ̀dáhùn ọ̀nà mẹ́fà ẹlòmí ọ̀dáhùn ọ̀nà mẹ́fà ẹlòmí ẹ̀yọ̀kan pẹ̀lú gbọ́lọ̀ ọkà tí ìgbà ti tí láyé kí máa kàtírà àwọn ọmọ mímọ̀ mọ́sáàsì náà wà mo pé ah, ẹwọ bọ́lọ̀ ṣe sàánú wa tó fa lé atm káàdì rẹ̀ tó sọ kóòdì tá a fi lò tó sì káwọn security òkú bẹ̀ fún wa tá a tó wá ń kọ̀ ó ṣe mùsùlùmí sí wa tó lè wọlé ládùúgbò lọ́mọ sọ́mọ́sáàsì kó jẹ́ pé tó ọ̀bá ti síbi iṣẹ́ tó sí ẹ̀ka mọ́sáàsì lọ́mọ àwà kọ́lùmù hu mọ́ alákùnbí mọ́sáàjì àdẹ́bí ni ẹ̀tọ́ wáyé pé ọkàn rẹ̀ kú mọ́sáàsì sá ọlọ́wọ́ sànù ẹjọ́ gbé ẹ̀ka torí mọ́sáàsì nìkan láàyè tọ́lọ́ wọn bá máa wà lórílẹ̀ àyè ọlọ́run kẹsọ́sọ́ tó lórílẹ̀ mọ́sáàsì rẹ̀ so sẹ́ni pé àpò oríire báwọn lágbára ọlọ́run kálukú wa mẹ́ta láti tẹ́kì ara wa báyìí káyẹ ara wa wò wá òkè àní màrí chance ló méjì màrí chance ló méjì ní màá ṣe sàárà tí mi máa ṣe sàárà tí mi máa ṣe kọ́ fún yàrá sọ́kọ́ wá ní ìmọ̀ bá sọ yóò fi tiẹ̀ báwọn ní kí ló dé báwọn ẹni bá sọ láti ṣe wẹ́ẹ̀dì ọmọ aláàjì ta ló ń bẹ ọ ta ló ń bẹ ọ nìyí ọlọ́dàkùn sànú àgbàlúwà wa bí abùkátà wa léwa kó lóore má jẹ́ àdínkù lẹ́sìn o má léwa kó lẹ́sìn làbẹ̀dá ní eléyìí gbogbo orí tí kálukú wá ń bè lọ́dọ̀ ọlọ́run sí fún wa wà láàrín wa tá ọ̀rọ̀ ọ̀rọ̀ jíjẹ omi jẹun tẹ́sí omi jẹun pé ìlú jẹ